láya. àìmọye ọ̀nà ní alukur'an ló ti jẹ́ kí ọkùnrin ọmọ yìí pé bóun sì náwó ni tí obìnrin náà tí ó sì mà irú àwọn nǹkan wo bóun ni ó ti béèrè nǹkan mọ́ torí pé ìbéèrè púpọ̀ náà lọ́dọ̀ obìnrin ó lè ṣokùnfà gbẹ́mi sí omi òtó tí ó sì da ìlérò tó ṣe é gbé gbogbo nǹkan tó bá ti rí rírà ni ọlọ́run bá pe àkíyèsí ọkùnrin àtòbìnrin pé leon fiq zo sa'ad min sa'atihi wa man kudira alayhi risku faleon fiq mimma atakulọ. ọlọ́run bá wa subahana wa ta'ala sọ pé ọ̀ràn ni kò sí pé ẹ̀ńtọ́nà ọba bá gbáàyè fún kọ́tẹ́ ìyàwó rẹ̀ lọ́rùn pẹ̀lú gbogbo nǹkan kó ṣe bẹ́ẹ̀ ẹ̀ńtọ́ bá sì dá sí torí pé kọ̀ ọ̀dọ́gba ẹ̀ńtọ́ bá ṣe wípé kò lágbára tó bí ó ti lágbára mọ́ òun náà ni kò sí. ntí a sì mà kódà tó ṣe yí pé bẹ́yìn ọ̀sẹ̀ wọnú sẹ̀ríà nínú àwùjọ èèyàn mọ̀ yí pé omi máa understand púpọ̀ pẹ̀lú májèmú kan kódà obìnrin ṣe tán tó bá lówó lọ kó fún ọkọ ẹ láti pé kí wọn fi máa jẹ kí wọn fi máa mu gbogbo yẹn náà làwa náà rí a rí obìnrin mi tó ṣe pé òun lọ́tọ́kọ rẹ̀ jáde ó ní nǹkan sí quran pé àkíyèsí wa sí ó lè má jẹ́ pé ọ̀rọ̀ obìnrin gan lọ́fẹ́ sọ lọ́fẹ́ sọ ní pàtó ṣùgbọ́n istinbat ẹ̀kọ́ ni tá a lè rí mú láti lè bá obìnrin lò nípa àlámẹ̀rí ọlọ́run bá wọ subahana wa ta'ala sọ pé wà á ti dàl kúrìbà xaqahu wàl miskiina wàbìnà sàbíl wàlẹ̀ tó bá zèrè tẹ̀bù zèrò ìnàl bá zèrè. كانوا إخوان الشياطين وكان الشيطان لربه كفورا إبت مفلو قنبي وإما تعرضن عنهم ابتغاء رحمة من ربك ترجوها فقل لهم قولا ميسورا tí obìnrin bá mọ̀ yìí pé ọkùnrin ní plan fóun ọ jẹ́ kí àlámà rí òun kọ́ jẹ òun lógún pé ẹni yìí ọ fẹ́ kí èmi náà soríire ó sì ní plan fún mi kí etí ìtò ni ni ò tí ìdí ó ṣe tóbìnrin bá mọ̀ bẹ́ẹ̀ obìnrin ṣetán láti ṣe tahamul obìnrin ṣetán láti lè fara da ìyà tí ọba ń jẹ ní ọ̀dọ̀ ọkọ rẹ̀ ṣùgbọ́n tí obìnrin bá lè nígbàmọ̀ wípé ẹni yìí kò rí tó ń dípò kó rí tó ń rò àwọn míì ní náwó fún ta àbí ń dọ́gbọ́n kọ̀fẹ́ kí gẹ́bí ètò kọ́mà tó ṣe pé òun gan ni ó wà lórí ọ̀pọ̀lọpọ̀ pé ìjọ tó bí n bá ti mọ iye tó wà lápò èèyàn lèèyàn ti kẹran ó lè rí bẹ́ẹ̀ lábala kan ṣùgbọ́n ó lè mọ̀ rí bẹ́ẹ̀ lábala míì torí pé tí à ń páyà fún ni pé obìnrin yóò padà máa béèrè fáwọn oníranran nǹkan tó bá ti mọ̀ kó wà ṣùgbọ́n lọ́nà kan nìyẹn lọ́nà míì tá a bá fi wò ó kódà kóbìnrin ọmọ iye téèyàn ní lọ tí obìnrin bá mọ̀ yí pé ẹjọ́ jókòó ẹjọ́ ṣe plan ni pé bí mo ṣe fẹ́ káyé tiẹ̀ náà dáa nìyí. kódà tí ìjẹ́ obìnrin tó bá fẹ́ gbé ńgbà míì èèyàn lè pàkíyèsí rẹ pé èyí tó béèrè fún yìí tó wà nù plan tí àjọ là kalẹ̀. ìyá ó sì mọ̀ yí pé èèyàn sì rántí kí ni o èèyàn rántí àdéhùn tẹ̀sẹ̀ nínú tẹ̀síìr táwọn afáàfún wọ́n sọ pé wà ìmọ̀ tó ọ̀rẹ́dọ́n nà ánìhùn ìtọ́gọ́ ọ̀rọ̀hàmẹ́tì mi rọ̀bì kàtàrjúhà ètò tí ì rí ni ó tí ó padà rí fàkúlẹ̀hùn kàwọ́lẹ́n mẹ̀yìsúra yẹn ni pé sàdín fún un. tọ́ba sàdín tọkùnrin tí obìnrin sì mọ̀ pé kìí ṣe pé òun dọ́gbọ́n ni láti lè náwó síbòmíì ìwọ̀nba tó rí náà làwọn jọ manage yóò ṣe tàhámọ́lù yẹn pé yóò ṣe ìfaradà ìyẹn ní ogun àkọ́kọ́ ogun ẹlẹ́ẹ̀kejì tí anabi wa muhammed sallallahu alayhi wa sallam tó ti sàlàyé fún wa pé kò sí ẹni tí mùsíbà kan tó lè ṣẹlẹ̀ sí yìí láyé yìí tó tún lè tó ti anabi wa muhammed sallallahu alayhi wa sallam tí nǹkan kan bá ṣẹlẹ̀ ká fi ọ̀rọ̀ tòun ṣe àwòkọ́ṣe. ìyàwó aisha radiyallahu anha ó sọ pé màá ṣẹ́bi àálù muhammadin min khubzi sha'ir yawmayn mutatabi'ayn hatta qabadahu Allahu ta'ala. ìyàwó Aisha láti lè jẹ́ kọ́ fún obìnrin ni pé àwọn táwọn jẹ́ ará ilé ànábì wa Muhammad ali Muhammad ìyẹn jẹ́ adápadọ̀rọ̀ sẹ́nu àwọn ṣíà tẹ̀sán pé àwọn ìyàwó ànábì èsè alu rẹ̀ alu Muhammad àwọn táwọn jẹ́ fámílì ànábì wa Muhammad alayhi wa sallam bẹ́ẹ̀dì tó dáa jù láyé ànábì òun ni bẹ́ẹ̀dì ṣe látara ọkà bàbà búrẹ́dì tó dáa yẹn àwọn ọ̀jẹ́ ní ẹ̀ẹ̀mejì lérí ara wọn rí tánà bí fi papòdà irú àwọn nǹkan yìí tóbi náà bá gbọ́ tó sì mọ̀ pé èèyàn èso náà pa kìí sì pé èèyàn kàn ń fi hadith èèyàn fi ń dun ẹnu èèyàn lásán kò sí irun téèyàn lè kà ìbá àṣàyà quran ìbá àṣà hadith ẹni mo fi sọ pé kéèyàn ọmọ sábàbí kọ́ mọ oògùn tí ó ṣe fún ná. so ẹni tó láhùn nísìnyí tó a sọ pé obìnrin pé kò gbádùn pé ọfẹ́ máa wà kínní tá a lọ máa yà yí pé fàìdò hona wà jòrò hona fìlìmọ̀dọ̀ tẹ́rí kó sí mistake kí ni pilẹ̀ ọ̀dọ̀ ta ló ti wá kí ni tọ́fà ahun ni àbí àìnàtàn àìjẹ́kóbi wọn mọ pé ó tiẹ̀ plan tiẹ̀ náà mọ́ èrò tiẹ̀ náà sọ ọ̀nà àbáyọ kan nìyẹn lára ọ̀nà míì tó ṣe yí pé obìnrin lè má ṣe àkíyèsí ẹ̀ ṣùgbọ́n tó ṣe yí pé gbogbo ẹni tó bá jọ́kùnrin kódà kọ́mẹ́tì sọ fún ìyàwó rẹ̀ yọ ọmọ yìí pé arókùnfà tí lè fi lè dàrú ni kóbìn ọmọ mà ara tó ṣe ọ̀pọ̀lọpọ̀ obìnrin míì ó pèfà kò sí pé tó bá fẹ́ lò dé òní yóò tún ara ṣe ṣùgbọ́n funun onírànràn téèyàn fi máa ń tún rẹwà sí lójú ọkùnrin ọ̀pọ̀lọpọ̀ obìnrin míì ọ̀mọ̀ torí pé ìgbà téèyàn wà ń tayẹ ẹ jọra yín lójú púpọ̀ ṣùgbọ́n tẹ́ ẹ bá ti wọnú ilé tán pẹ̀lú pé ẹjọ́ ń ríra yín gbogbo ìgbà ni nǹkan yẹn ó máa dínkù yẹn ó máa dínkù yẹn hadith tún sí ogun sí ẹni tẹ̀yàn jọ ń ríra èèyàn lẹ́ẹ̀kan abẹ́ méjì lọ́dún ìjọjú ọmọ wà ṣùgbọ́n tẹ́ ẹ bá ti lè jọ wà ń bì kan ìjọjú yóò kéré sí i àdámọ́ ọmọ nìyẹn ni ànábì tún sóògùn sírú ẹ̀ tí màá kí n tó parí ọ̀rọ̀ tètè mọ̀ lọ ànábì sóògùn sírú rẹ̀ náà ànábì صلى الله عليه وسلم لنور سي أم كلثوم سي أقبى وبنت عقبة إكلا روان سبيع النبي محمد صلى الله عليه وسلم أصيب ما سمعت من رسول الله صلى الله عليه وسلم رخص في شيء من الكذب إلا في ثلاث الرجل يقول يريد به الإصلاح والرجل, والرجل يقول القول في الحرب والرجل يحدث امرأته والمرأة تحدث زوجها yẹni pé pẹ̀lú àdámọ́ ọmọnìyàn tí fẹ́ bá tiẹ̀ fẹ́ dínkù ẹ̀ gbọ́dọ̀ fi hàn dípò kẹ́ ẹ fi hàn gan ọlọ́run ọba tún wá tún yọ̀ǹda fún yín pé ẹ tún lè parọ́ pé a ah, ìrìn tí mo nífẹ̀ẹ́ tó nílé ayé yìí ju ọ̀nà yálà ọkùnrin lọ́sọ̀ọ́ àbò obìnrin lọ́sọ̀ọ́ tó fi já sí pé ìfẹ́ yìí tún á máa ga sí i sìnà ìlọ́jà tẹ̀lẹ̀ yẹn ni pé artificial bọ́yá seventy lọ́wọ́ èèyàn wá kúrọ́ pé kìí ṣe seventy ninety ni. mímọ ṣe bẹ́ẹ̀ ṣẹ̀ríà fìyọ̀ǹdálẹ̀ fún àǹfààní tí ó wà tó ṣe pé kúrọ́ nínú islam èèwọ̀ ni ṣùgbọ́n fún kílé ó lè tò kúrọ́ àṣọ ìpìkẹ́ síbẹ̀. àbí obìnrin tẹ̀ sí ṣe nǹkan ni àbí ọkùnrin sí nǹkan tó ṣe pé irú condition yẹn ó ìfẹ́ lè dínkù dípò kó mú jáde lẹ́nu sọ̀kan míì tó fi jásí pé àárín yóò tún fi gún padà ìfẹ́ yóò tún fi nọ́mà síbi ó sì yẹ kí ọ wà. ibi tí à ń lọ ó náà ni pé kí obìnrin kọ́ má lè túnra sí dáadáa bó ti tó àti bó ti yẹ tó ṣe wí ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí ọlọ́run bá ṣe léwọ̀ fún ọkùnrin látara pé àǹfààní wà ń bẹ̀ fóbìnrin ó sì lẹ́tọ̀ fún obìnrin nínú kan tọ́ lápèjúwe gold silver àbí aṣọ àríire èèwọ̀ ní fún ẹnìkankan láti lò yálà ọkùnrin ààbò fún obìnrin tí èèbá ti pé èèyàn fẹ́ lò sí ara ẹ̀ pé bóyá a fẹ́ fi ṣe àga àbí a fẹ́ fi ṣe ilẹ̀kùn èèyàn lè lo gold àbí silver àbí àríre ṣùgbọ́n náà ọba yọ̀ǹda fún obìnrin nìkan láti lè fi ṣe ọ̀tún ara kí ló fà á tọ́lá ọba fi yọ̀ǹda bẹ́ẹ̀ torí pé ọmọ yìí pé ń wá bùkátà sí iye gan sì tún ní àdámọ́ obìnrin àwọn ọmọ yìí ní ṣe òfin ìhìlìyà wà wọ́n fi lè sọ́mi gẹ́rù mú bẹ́ẹ̀ níta rí obìnrin lé lórí ònìyẹ àtòdíjẹ́ ní kó ṣe pé kí obìnrin ọmọ lè soge sí ọkọ rẹ̀ débi pé ìfẹ́ yóò tún fi máa lékún sí i tó ṣe yí pé ó lè ṣe okùnfà kórìíra àtàrà bẹ́ẹ̀ nǹkan tí ó ṣe yí pé obìnrin bá ṣe nígbà míì èèyàn lè má sọ ìyẹn ṣe pé tí ìyẹn ni ìyẹn ni pé ọ̀tọ̀ nípìnlẹ̀ nípa àmúra rẹ̀ ní ọ̀fẹ́ ṣùgbọ́n pẹ̀lú pé àtàtàn á máa kọ́ níyàn ni o lè mú nǹkan míì wá tóbìnrin sí láìda tó ṣe pé o ní òfin báwí lérè tí kọ̀sọ́ وحرم استعمال نقد كالإنا وحرم استعمال نقد كالإنا واقتلالا واقتنا وحلية الرجال بالنقدين لا خاتم الفضة درحمين متحدا أو مصحفا أو سيفا وربط سن مطلقا أو أنفا وحرمة الحرير مثل القز وقره وجوزوا في الخز وللنساء باحة الحرير والنقد لاق الكفل والسرير yẹni pé obìnrin ló ní ọ̀sọ́ ìyẹn sì fà á tí sẹ̀ríà fi yọ̀ǹda fún wa kí ló fà á nígbà tí ó sì jẹ́ èèwọ̀ fún ọkùnrin kí lé ọmọ bàá dẹ̀rú náà ni kí ó lè ṣe ọ̀sọ́ sí ọkọ rẹ̀. lára nǹkan míì tí crank tí àhànábì wa muhammed sallallahu alayhi wa sallam tó pe àkíyèsí sí tó lè ṣokùnfà rúkèrúdò nínú ilé tí obìnrin sì lè má ṣe àkíyèsí rẹ̀ òun náà ni ọ̀rọ̀rùn wà. bó o la ṣe mọ eléyìí anabi wa muhammed sallallahu alayhi wa sallam ó sọ pé ìdá dàcà rọ́jùlù mùràtàhù ilà fìrọ́ṣẹ̀ fàábẹ̀t fàbáàtà àlẹ́yìhà kọ̀bán làánàtìhà màláìka hàtà tóṣbẹ̀. kí ló fà á tí anabi tí ó fi ṣe àlàyé tí ó wà nídìí ọ̀rọ̀ yìí torí pé lára nǹkan tí jẹ́ ọkọ láyà òun náà ní kí ọkùnrin kó ṣetán láti gbádùn pẹ̀lú ìyàwó rẹ̀ kọ́ á sọ wípé gẹ́gẹ́ bí àwọn obìnrin míì sì máa ń ṣe pé bọ́yọ̀ ti tẹ̀ ẹ́ ọ̀nà tó náà fi lè báwí ọ̀nà yẹn ni sọ ànábì tí wàá gé ọ̀nà pé kọ̀rọ̀rùn torí pé ìdá báàtà àlẹ́ ìhà tí ọkùnrin yẹn tínú rẹ̀ ọ̀bá dùn sí àmàlẹ́kà wọn ó sì máa làánà rẹ̀ títí tí ó fún ọjọ́mọ́ ni. lára ọ̀nà míì tó ṣe pé ń wáyé láti ara ọkùnrin àti obìnrin àlámọ̀rí ẹ̀sìn ó lè ṣokùnfà èdè àìyedè tó ṣe pé koran náà ó ṣoògùn sí yẹ bíi kó ṣe pé kóbìnrin ọmọ kírun lápẹjùwe wáyé pé ìyẹn kọ̀kọ́mọ̀n lọ́dọ̀ ẹni tí bá ń jẹ́ olùpèpè ṣùgbọ́n ó wà nínú àwùjọ. bákan náà àlámọ̀rí ìlera àwọn onímọ̀ ti ṣe àlàyé púpọ̀ nípa ayẹ ṣùgbọ́n n tí mo kàn fẹ́ pàkíyèsí sí ni pé nínú tíra fíkìó àwọn ń ṣe oògùn sí nǹkan yẹ níbàámu tọ̀nà ẹ̀tọ́ ọ̀tọ̀ ni pé ká sọ pé ọkùnrin lẹ́tọ̀ báyìí àbí obìnrin lẹ́tọ̀ báyìí ọ̀tọ̀ ni pé kí ni tọ́ yẹ kí wọ́n ṣe tí wọ́n bá fẹ́ ṣe dáadáa ìyẹn ni pé mi ò ní pẹ́ púpọ̀ lórí ìyẹn náà ìgbà míì wà tó ṣe pé ọlọ́run ọba lè kádàrá kóbìnrin ọmọ bímọ àbí kó ti pé ọkùnrin ni ò lè láǹfààní láti lè bímọ. ìgbà míì sí àrùn tó ṣe pé ó léwu bí aids lápèjúwe àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ó lè ṣẹlẹ̀ tí ó sòǹpinya ìfẹ́ ọkọ láyà ṣùgbọ́n tí quran sọ fún wa ni pé wọ́n lè tẹ́ǹsà olùfọ́tìlà bẹ̀yìn náà kò mú oògùn tí cram mú wa ni pé gbogbo ìyówù tó rí kọ́ sẹlẹ̀ ní òótọ́ lọ́jà sí pé fáwọn àdìkan àbí àwọn àfáà lè sọ pé bọ́yọ́kùnrin ní choice àbí obìnrin ní choice láti fi ọkọ lẹ̀ ṣùgbọ́n ká má gbàgbé ayé alukóran pé wọ́n lè tẹ́ǹsẹ̀ wọ̀l fọ́tulẹ̀ bẹ́yìn nìkan tẹ́yìn bá kú nílé ọkọ kan látara pé bọ́yá nǹkan kan ṣẹlẹ̀ ní nǹkan tí ọ̀fẹ́ ní tìlera tọ́ba lọ síbòmíì tọ́mọ nǹkan míì tí ó fẹ̀lẹ̀ so ẹran ti àwọn tẹ́ ẹ ti jọ ṣe tó ti dáa so ẹ má fi èyí tó ṣẹlẹ̀ yìí bàjẹ́ àwọn nǹkan yẹn ní ká ẹ máa rántí ìyẹn ní àwọn nǹkan tó ṣe yí pé ó lè wáyé láàrin ọkùnrin sóbìnrin tó sì lè da ilé wọn rú pẹ̀lú àsìkò ká bọ́ síbi èyí ṣe yí pé àtẹ̀tà ní tí sábà máa ń wá èyí tó jẹ́ àkọ́kọ́ níbẹ̀ ó ní èyí tí máa wá ní ìdílé ọkọ àbí ìdílé ìyàwó ìgbà míì sì wà ìmí máa ń ṣẹlẹ̀ pẹ̀lú ibi téèyàn ń gbé ìmí a máa ṣẹlẹ̀ pẹ̀lú àsìgbọ́ ìyẹn ní alẹ́ bá tó dàwíyà ìyẹn ó ṣe àwọn àfáà gbọ́ lérí ìlàmẹ̀rí ọmọ ń wáyé bẹ́ẹ̀ kí n mú láti bí tọ́jẹ́ ti ìdílé ọkọ obìnrin míì wà kọ́ mọ́ bó ti lè bá ìdílé ọkọ rẹ̀ lò ìyẹn lè fa kílé rẹ̀ ọ́ dàrú tó ṣe pé ó lè má fura mọ́ tí ilé rẹ̀ ọ́ máa jẹ ìgbà tí ọba wó sí yọkàn wó lójijì ni ṣùgbọ́n kò ní mọ̀ yí pé òun gan ló ń fi ọwọ́ ara òun fà á ìyẹn lọ́fà sí ìkan lára àwọn sàbí ànábì wa muhammed sallallahu alayhi wa sallam umar ibn al-khattab ó fún wa lóògùn nípa eléyìí pé múrò la àkàrìbá an yàtàzáwàrò wàlà yàtàjáwàrò. ẹ pa àwọn tí ó jẹ alásùnmọ́ láàrin ara wọn ẹ sọ fún wọn ní tí wọ́n sojú kòkòrò ni pé kí wọ́n máa fi síìtì ara wọn ni kí wọ́n máa jọ gbé papọ̀ torí tẹ̀yìn bá ti jọ ń gbé papọ̀ yóò máa rí àléébù ara ara wọn nítòfin dáa jù nìyẹn tó bá rọrùn kódà ń làwọn àgbà máa ń advice tóbi bá dàgbà dé stage kan so obìnrin míì wà tó sì pé ọmọ rẹ̀ ó lè sọ pé káwá máa gbé lọ́dọ̀ òun ṣùgbọ́n obìnrin tí ọba fẹ́ da ilé ọmọ ẹ̀rú pàtàkì jùlọ tó bá mọ̀ yìí pé ọmọ yẹn nífẹ̀ẹ́ òun púpọ̀ nítorí fi dáa jù ní kí ọjà sí pé ilé ọkọ rẹ̀ ni wọ́n máa gbé yọ̀ọ̀kan lọ́ọ́ máa fi lásán torí pé tọ́ba ti wà pẹ̀lú wọn nǹkan tí èérí tẹ́lẹ̀ yóò padà máa rí obìnrin yẹn lè ṣe mistake bóyá mistake ni tó ṣe pé ọkọ òwe pé bóyá ó wà ìdásíyà òun ní tí màmá ṣe ni tó lè ṣe okùnfà kí ilé wọn dàrú èmi àti máa wáyé látọ̀dọ̀ fámìlì gan tó ṣe pé ìyá ló ń di aláwo mọ́ yálà látara àfẹ́ àníjù sọmọ rẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ó sì lè já sí pé fámìlì ìyàwó náà ni ẹlòmíà máa fọmọ lọkọ ṣùgbọ́n tí ò ní fílẹ̀ kó ṣe ìgbésí ayé ẹ̀ gbogbo orú àwọn nǹkan wọ̀nyí tí à ń ṣe ìṣọ́ra sí palm point sí yìí lára àwọn nǹkan tó ṣe pé ó lè da ilé rú ni tí wọ́n mọ̀rọ̀ ọmọ kàtọ́ tó sì ti sọ fún wa pé ètò fi dáa jù ìbẹ̀rẹ̀ ni wò ìyẹn ti tó tẹ́ bá ti sọ wípé ẹjọ́ ń gbé ẹ padà máa rí àtìsẹ́ obìnrin ò sì lè máa ń ṣe pàtàkì jùlọ lọ́dọ̀ ọ̀yà tó bá ti dàgbà torí pé ọ̀tọ̀ ni bí òun ti ṣe láìfẹ̀ nígbà tí ń ṣe ìgbà náà ni ó sì wà lọ́pọ̀lọ ẹ̀ tí ó fẹ́ kó ṣe pé àwọn tó ṣẹ̀ṣẹ̀ ń ṣe láìfù nísìn kí wọ́n máa gbégbèsè ayé bẹ́ẹ̀ tí lè sí okùnfà èdè àyèdè. lára rẹ̀ torí pé ọjọ́ ti lọ màá fi ti àlè ìṣìmáyé àlẹ̀ ìyẹn ni pé ìmọ̀ lẹ́nu ọ̀rẹ́ yálà látọ̀dọ̀ obìnrin àbí láti ọ̀dọ̀ ọkùnrin tó ṣe pé ọ̀tọ̀ ní nǹkan tí ń ṣẹlẹ̀ nínú ilé tiwọn ọ̀tọ̀ ní tí yóò gbé fún òun ó fi máa da ilé ti ẹ̀rù ó lè sọ pé ọkọ̀ òun bí ṣe máa ń ṣe nìyí iye tí máa ń fún lóṣù ni tó ṣe pé rọ ni. kí n lọ síbi alkitọba tó dàwíyà lára tí ń ṣokùnfà tó ṣe pé ìta ló ti wá ó ní àsìgbọ́ àwọn àfa mo ti gbọ́ rí tẹ́nìkan sọ pé àwọn afáà ti sọ pé ká ṣe déédéé ó sì níyàwó méjì ìkan bí ó ní ọmọ bíi mẹ́ta mẹ́rin ìkan ò tíì bí kankan yóò wá ra búrẹ́dì two hundred four hundred wálé èyí tó bímọ mẹ́ta òun yóò gbé búrẹ́dì two hundred fún yóò tún wá gbé búrẹ́dì two hundred fún ètò jẹ́ ẹni tí yóò ní pé àwọn afáà sọ pé káwọn ò ṣe déédéé sẹ́yìn pé àsìgbọ́ nìyẹn mo sì ti rí mo ti gbọ́ náà mo ti gbọ́ náà tí obìnrin sọ pé ah, ọmọ àlè ẹ̀sìn lòun tó wọn bá jowú torí pé àwọn ti rí ka nínú hadith anabi wa muhammed sallallahu alayhi wa sallam pé owó da kò síbi tọ́nà ọba ti sọ pé owó da ọ̀nà àbáyọ àti bóòlù èèyàn ó ti ṣe nígbà tí obìnrin bá jowú lápèjúwe tó máa padà sọ yẹn náà àsìgbọ́ òun náà ni eléyìí jẹ́ tó ṣe pé mò ń pe àkíyèsí àwa tí a bá fẹ́ máa ṣe ìdánilẹ́kọ̀ọ́ fáwọn èèyàn náà láti máa yànnà ní ọ̀rọ̀ tó fi já sí pé wọn ò ní píkì nǹkan tí èèyàn ò lè yànnà ní ọ̀rọ̀ tán bó ti wulẹ̀ kọ́ ma ṣùgbọ́n èèyàn ó gbìyànjú náà ni èèyàn ó sì wá bẹ ọ̀nà ọ̀bà tì í ṣùgbọ́n èyí tí ọ jẹ́ ti ọ̀rẹ́ àbí ti àwùjọ oògùn fún yẹn in tí máa ń ṣokùnfà kílẹ̀ ọ́ dàrú látara rẹ̀ àbí àwùjọ téèyàn wà so ọ̀pọ̀ ṣùgbọ́n oògùn fún o ní kéèyàn ó mú yẹn kúrò láwùjọ yẹn lọ sí àwùjọ míì èèyàn lè má kúrò nílé yẹn ṣùgbọ́n oníranran àwọn jẹ̀mọ́ ló ti pọ̀ oníranran àdánilẹ́kọ̀ọ́ lọ́wọ́ ọ ṣàkíyèsí pé obìnrin rẹ látara àwọn tí ń bá rìn so òun náà ló fi yàyàkuyà kí ló fà á tó fi já sí pé téèyàn sì láṣẹ lọ́dọ̀ téèyàn pa láṣẹ láti lè máa lọ sí àwọn program àbáwọn èèyàn gidi tí ó máa rìn sùnmọ́ tí ó sì já sí pé yóò máa kẹ́kọ̀ọ́ dáadáa ní ara wọn. kí n lọ síbi èyí tọ́já sí pé àárín ọkọláyà àti talọ́wà iná ni àjòj àkọ́kọ́ nínú rẹ̀ kí ọkùnrin ó gbà lérò láti lè fẹ́ ìyàwó ju ẹyọ kan lọ. síwájú kí ìyàwó yìí ó tó dé ó lè ṣokùnfà kílẹ̀ ó dàrú ńgbà ọba dé tán ó lè ṣokùnfà kílẹ̀ ó dàrú tó sì ṣe wípé èyí tó pọ̀ jù níbẹ̀ ó ní àkọ́kọ́ tí mo ti sọ yẹ pé sún olè ìdára kí obìnrin kọ́ máa kí ọkùnrin ọmọ máa bó ti lè kọ́ńtrólé rẹ̀ ìyẹn ọmọ ń jẹ́ okùnfà tó fi já sí pé ẹni tó bá ní ìyàwó ju ẹyọ kan lọ yóò da ilé ara rẹ̀ rú tí tí ò sì ní mà látara rú ẹ̀ ó lè tí mo sọ yẹ tó ṣe pé oògùn tí islam tó ṣe fún yẹ òun náà ni alaadil déédéé téèyàn bá jẹ́ onídéédéé tó sì bẹ́ lọ́n ti àlámàrí rẹ̀ ilé rò dàrú kódà kó níyàwó ju ẹyọ kan lọ màá mú ìtẹ̀kẹ́ wá láti lè fi ṣàlàyé àgbọ́yé míì táwọn míì ní nípa owó jíjẹ. anas ibn malik tó jẹ́ ẹni tí ó gbé ọ̀dọ̀ anabi muhammed sallallahu alayhi wa sallam láti ìgbà tó ti wà ní ọmọ ọdún mẹ́wàá. ó ní pé káàní nàbí sallallahu alayhi wa sallam tẹ̀sán oníṣùà anabi ní obìnrin mẹ́sàn-án tí àwa náà sì máa ìdí kíni tó fà á tí ìyàwó anabi fi jẹ́ báyẹn. torí pé èyí tó jẹ́ gẹ nínú wọn òun náà ni ìyàwó aisha kìí ṣe ti adùn ṣùgbọ́n ó ní kíni nìkan tí ọlọ́ọ̀ba tí ó fi yọ̀ǹda rẹ̀ fún anabi wa muhammed sallallahu alayhi wa sallam. anas ibn malik ó ní pé nínú sahih muslim ó ní pé fakana idà qasama bayinahunna láàyè ntẹ́hì ilà mẹ́rẹ̀ẹ́tì lùúlẹ̀ ilà fi tẹ̀sẹ̀. yẹn kúlà lẹ́yìnà. ó ní pé tí anabi wa muhammed sallallahu alayhi wa sallam tó bá fẹ́ pín oorun láàrin ara wọn. ẹni àkọ́kọ́ tí ó fi bẹ̀rẹ̀ yẹ kò tún ní dọ́dọ̀ rẹ̀ padà àfìgbà tí ó kárí àwọn yòókù yẹn ni pé yóò sì déédéé pẹ̀lú wọn ní ibi oorun. ó pé fàkúnnà yẹ̀ṣẹ̀mìnà kúlà lẹ́yìnà fi bẹ́yìí tilẹ̀ ti hànàbíyẹ sallallahu alayhi wa sallam bí àwọn àyàwó ànábì sì ń ṣe nìyẹn o ẹni tó fẹ́ máa fi ìṣẹ̀lẹ̀ àwọn ẹni tó ti lọ tó fẹ́ fi ṣe ẹ̀rí. ó ní pé ní gbogbo alẹ́ ẹni tí oorun bá kàn gbogbo àwọn àyẹ̀wò ànábì wa muhammed sallallahu alayhi wa sallam yòókù wọ́n wàá lọ sí ọ̀dọ̀ rẹ̀ wọ́n jọ máa ṣeré torí pé òun lòórùn kàn lára àfẹ́ tí ó wà láàrin wọn òun náà nìyẹn. فكان النبي صلى الله عليه وسلم في بيت عائشة فجاءت زينب فمد يده إليها أنبي anabi wa muhammed sallallahu alayhi wa sallam ọwọ́ wà lọ́dọ̀ ìyàwó aisha níjọ kan torí pé òní orun kan àwọn obìnrin yòókù ti dé ìyàwó zainab òun pẹ́ kó tó dé bó ṣe wá dé anabi wa náwó sí i torí wípé ilé anabi ìjọ náà lọ́hùn kìí ṣe ilé tí iná wà ń bẹ̀ báwa ti ń gbádùn nísìn. so kófin tí yọ tàn kì í ṣe tó lè mọ́lẹ̀ kárí ilé ìsẹ̀mí tí anabi wa muhammed sallallahu alayhi wa sallam tí ó ṣe nìyẹn sallallahu alayhi wa sallam. anabi wa muhammed sallallahu alayhi wa sallam ọwọ́ àna ọwọ́ sí zainab faqalat aisha owó nìyẹn o lówó tó sì nọ́ọ̀mà torí pé òun lorun ilé rẹ̀ wọ́n sì wà pé hádìhì zainab ẹni tó fẹ́ náwó sí yìí zainab nù kìí ṣe aisha torí pé ilé mi ni ọ wà fàkàfà nàbí sọlọ́lọ́hu aleyhi wa sẹ́lẹ̀m yàdàhù ànábì wa gbé ọwọ́ rẹ̀ padà látara bẹ́ẹ̀ bí fatakọ̀ wàlẹ̀tà ìyàwó aisha àti zainab ń wá bẹ̀rẹ̀ sí jowú láàrin ara wọn pé nígbà náà kọ́ tó bá wà nílé ẹ̀ ó burú kọ́ ọ̀nàwọ́ sí mi hata sàkbàtà débi pé ọ̀rọ̀ yẹn lágbára wa òkèyí ma ti sọ̀lẹ́t àsìkò òun wá tó famara abubakar rọ́dí ọlọ́ ibi tí mo ń lọ gan mi ò sí débẹ̀ famara abubakar rọ́dí ọlọ́hu anhu ẹ̀ abubakar tó jẹ́ bàbá ìyàwó aisha ọwọ́ àárẹ̀ kọjá lásìkò gbà fasẹ́mi àṣewà àtàhùmá ó wá gbọ́ tí wọ́n ń pariwo yẹ. fakọ́lẹ̀ lè nàbí sallallahu alayhi wa sallam ó kúròjọ ilẹ̀ sọ̀lẹ́t wàhùtò alẹ́ àfi àfọwà ìhìnnà tọ̀rọ̀. ànábì tájáde kó láàrin wọn máa bọ̀ máa lọ sí inú mọ́sálásí fi hàn lẹ̀ pẹ̀lú bí ẹ ṣe ń ṣe. ìyẹn pé ìtì ọ̀gẹ̀dẹ̀ ni kò tó ń tí à ń yọ àdá sí. tó lára plate yìí ọkùnrin gbọ́dọ̀ máa play nígbà tó bá níyàwó méjì náà kì í sí gbogbo ọ̀rọ̀ ní yọ ọ̀dà sí torí pé nọ́ọ̀mà nìyẹn ṣùgbọ́n tó ń ti bó ṣe nọ́ọ̀mà yẹn káwọn ti abubakar ṣe. فقالت فخرج النبي صلى الله عليه وسلم النبي واجد لو سبيرون فقالت عائشة يا عائشة وصفي يقضي النبي صلى الله عليه وسلم الآن فيجيء أبو بكر ويفعل بي ويفعل ànábì ọ parí irun báyìí tí ó sì já sí pé abubakar ọ padà wàá bá mi tóró sì máa nínú ṣe rẹ̀ yóò wàá bá mi ah, yóò ṣe ń <laughs> tọ́ lágbára pẹ̀lú mi lónìí pẹ̀lú ìtìmọ̀dánwò yìí. fàkọ́dọ̀ nàbí sallallahu alayhi wa sallam salatahu abubakar. ànábì parí irun abubakar wa sẹ́yìn fọ́sẹ̀ pé nàbí ọ̀ ìyẹn ni pé èmi ni màá ni màá bá wí abubakar rọ́dọ̀yọ̀lọ́ àn ọwọ́ padà sọ́dọ̀ yà wá aisha fàkọ́ọ̀lẹ̀ lẹ́hà káwọ́lẹ̀ ṣẹ̀dídà ọ̀rọ̀ tó lágbára ọwọ́ sọ pẹ̀lú ẹ̀ tani bá wí ọmọ ẹ̀ àtẹ̀sìnàyínà hádé àtẹ̀sìnàyínà hádá ṣe ìwọ náà ó tún máa ṣe irú nǹkan yìí ibi tí mo nílò gan-an ní tòótọ́ owó ni wọ́n jẹ ṣùgbọ́n tó ṣe pé wọn ò bá wọn mú ní ìmútọ́ lágbára ṣùgbọ́n tó ń ti bẹ́ẹ̀ náà wọn ò ṣe ìkọrọ̀rù wọn yẹn ni pé wọn ò yìn wọn lé lórí wọn sì bu ẹnu àtẹ́lù ni níbo wa la ti rẹ́rìí pé nǹkan tó dáa òun náà ni kí èyí ó jowó tówó bá nọ́mà ọkùnrin ò ní wo bẹ̀ lọ títí ṣùgbọ́n tó bá ti ń di nǹkan míì ọkùnrin gbọ́dọ̀ ra ntí yóò sì jẹ ntí nǹkan yóò fi fúyẹ́ òun náà ni déédéé islam tí ọ̀pá wa láṣẹ yẹn wọ́n ti kọ́ wípé ọjọ́ ẹ̀ eh, time ti parí èyí tí màá fi parí ẹ̀ lára nǹkan míì táwọn míì tí wọ́n máa ń lọ́rọ̀ ọmọ ṣùgbọ́n tó ṣe pé wọn ò ní wo kí ni okùnfà gẹ́gẹ́ ẹlòmíì lè sọ pé wọ́n ń sàṣà wọn ni òótọ́ ni àárín lọ́kọláyà lè dàrú látara àṣàṣe quran fi rin lẹ́bẹ̀ẹ́ wàtẹ́bàá wo máa tẹ́sílò ṣèyàtínú alamulki suleiman wọ́n máa kẹfàrú suleiman wọ́n lẹ́kẹ́ na ṣèyàtínú kẹfàrú yóò alimọ́nà náà sọ̀fẹ́. وما أنزل على الملكين ببابل هاروت وماروت وما يعلمان من أحد حتى يقولا إنما نحن فتنة فلا تكفر فيتعلمون منهما ما يفرقون به بين المرء وزوجه so Quran fi onílẹ̀ àwọn iya ma sà sí ọkọláyà ṣùgbọ́n ogun ti wà fún yẹ̀yìn àtikár ìrántí ọlọ́run lare ni ẹlòmíì sì wà kò ní ní lẹ́mìí ṣùgbọ́n yóò fi aburú kan ọkọ láyà látara ìmọ̀ntọ́ yẹ kó ṣe ọ̀pọ̀ lọ́jà sí pé àwọn àwọn èèyàn lè yin ẹlòmíì ṣùgbọ́n tí wọn ò ní ṣe máṣá allah tabarakala lára nǹkan tí ọkọ mọ̀ nínú àwùjọ wa ni sẹ́yìn bá fẹ́ yíyàn sẹ́yìn bá rí dáadáa lára ẹnìkan kì í ṣe pé yọ ọkàn sọ lásán ọ gbọ́dọ̀ fi kún yín pé máṣá allahu tabarakallah ìyẹn ni ò ní jẹ́ kí kí ọ bàjẹ́. díẹ̀ lára àwọn nǹkan tí ó lè ṣokùnfà kílẹ̀ ọ dàrú nìyí tó sì já sí pé oògùn díẹ̀ nípa rẹ̀ òun náà nìyẹn ṣùgbọ́n nǹkan yẹn orípa rẹ̀ wà lórí ọkọ̀láyà ẹ̀mí ò ní balẹ̀ ilé tí bá ń dàrú ìfọ̀kànbalẹ̀ síbẹ̀ ìlọsíwájú ò sì ní síbẹ̀ yóò tún wá ran ọmọ ọmọ yóò tún wá ran àwùjọ gbogbo àwọn tí ń dàwùjọ láàmú nísìn ẹ̀rẹ́kọ̀ gidi ni gẹ́gẹ́ bí àwọn bàbá wa ti ti sọ lọ. èyí tí màá wá fi parí ẹ̀ ó ní ètò jẹ́ ogun ti gbogbogbò tó ṣe pé èyíkéyìí okùnfà tí mo sọ lọ́yẹ àti èyí mi ò mẹ́nuba ni ló lè jẹ́ oògùn fún. lára ẹ̀ ó ní àdúrà ìsúnmọ́ ọlọ́run ọba púpọ̀ lérí àlámọ̀rí ọ̀kọ́láyà torí pé ìjọsìn là ń ṣe kìí ṣe ìdùn lásán gẹ́gẹ́ ọ̀pọ̀lọpọ̀ sí máa ń lérò pé èèyàn fẹ́ obìnrin èèyàn lọ́kọ láti lè gbádùn rárá ìjọsìn ni torí pé èèyàn fẹ́ kí ìjọ anabi wa muhammed sallallahu alayhi wa sallam kọ́pọ̀ ni ṣùgbọ́n kọ́mẹ̀jẹ́ pípọ̀ ètí ò nítumọ̀ tó èyí gbọ́dọ̀ a rí nínú àwọn anabi ọlọ́run ọba tó ṣe eléyìí ọlọ́run bá sọ pé wa zakariya idnada rabbahu rabbi la tazarni farda wa anta khayrul warithina fastajabna lahu wa wahabna lahu yahya wa aslahna lahu zawja. ìyẹn ni pé ìyàwó yẹ ọ̀dà tẹ́lẹ̀ gẹ́gẹ́ bí àwọn fún àti sọ ṣùgbọ́n ọlọ́run bá ṣe àtúnṣe rẹ̀ látara kínní látara àdúà látara gbígbàdúà ànábìwa zakariya ọlọ́run bá sọ yẹ بأنهم كانوا يسارعون في الخيرات ويدعوننا رغبا ورهبا وان بلون بني أوانا لسي بلون كلي ودا أولان بوتي ودا ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما تتدي بريايا لا روغون أناني التفكير في في العاقبة gbogbo ìgbà tí ọkọ lẹ́yìn bá ń ṣe ìgbésẹ̀ láàrin ara wọn kí wọ́n máa ronú sí pé tí ilé yẹn bá lè wo kí ni nǹkan tí ó sùyọ látara ẹ̀ tí bá ronú sí àlàákìbà yẹn ni pé wíwó ilé yẹn yọ kò sí ẹnìkan tí ó ṣe àǹfààní bẹ́ẹ̀ bí ó ṣe ní ìlàpá burú lára ọkọ ni ó ní ìlàpá burú lára àyẹ̀wò tọ́ba wa máa bẹ́ ìbá dáa yóò tún wá dára ọmọ yóò tún dé àwùjọ ronú báyìí yìí máa ń jẹ́ kéèyàn ó rí àtúnṣe sí gbẹ́mi sí omi òtó tí bá tiẹ̀ ń wáyé. ẹlẹ́ẹ̀kẹta adamu tabadol alẹ́ itihament kí ọkọláyà àti kí ọkọláyà kí wọ́n má ṣe tán láti máa ju okùn ẹbí lura wọn pé sẹ́mi bá ṣe báyìí ṣe wọn náà ṣe báyìí ní ìjọba yìí mímọ ṣe bẹ́ẹ̀ yọ ọ máa jẹ́ kí èdè àìyedè ó tún ga sí ni kò ní í dùn lára ẹ̀ al-i'tiraf bil-khata' èyí tó bá ti ṣe mistake kọ́gbà yìí kò ń ṣe mistake. ọkùnrin náà gbọ́dọ̀ pé òun jẹ́ òpómúlérò yóò wá ṣe mistake pé ṣebí mi ni aláṣẹ ewo la tu ewo ni àbúrò apologize rárá torí subahana wa ta'ala tonti bẹ́ẹ̀yẹn ti wulẹ̀ kó rí tó kò fi àbòsí kọ̀ yọ̀ǹda rẹ̀ fẹ́nìkan gẹ́gẹ́ bí o ṣe yọ̀ǹda rẹ̀ fún rẹ̀ sẹ́nìkan wà tó tọ́lọ́ ọba ni ọlọ́ba sọ pé ẹnì haramta zulma ala nafsi wọ̀jà altuhu bayinakum muharama ọlọ́ba gẹ́gẹ́ sílẹ̀ wọ̀ lórí ààrẹ bó wà lẹ́nìkan yà sọ pé torí kò ti jẹ́ olórí ilé àbí olórí ìlú àbí imam àbí ẹnìkan tó tó ń bá sàbòsí òun ọ̀ wá bùkátà sí láti tọrọ àforíjìn èyíkéyìí tó bá ti ṣe àṣìṣe akálẹ̀ sí ó má jẹ́ bisọ̀ráhà ìyẹn ni pé pẹ̀lú pé kọ́sọ́ yìí pé òun ṣàṣìṣe tán yányán ṣùgbọ́n kí wọ́n mọ kí wọ́n mọ̀ láàrin ara wọn pé tẹni báyìí bá ti ṣàṣìṣe ìgbani máa ń ṣe báyìí. tí ọkọláyà bá lè máa ṣàkíyèsí ara wọn ìgbésí ayé wọn dà anabi wa muhammed sallallahu alayhi wa sallam ọ sọ fún ìyàwó aisha níjọ kan ní òpilẹ̀ ní máa mú náà sùn àmọ́ torí pé táìmù pilẹ̀ tán yányán. Oni ní pé mo mà mo mà gbà tó o máa ń bínú mi anabi sallallahu alayhi wa sallam ó ń sọ fún ìyàwó aisha báyẹn pé tó o bá ń bínú mo mà gbà náà ìyàwó aisha wa sọ pé a bò torí pé ó túmọ̀ sí pé ìbínú yẹ ìyàwó aisha ò ní kò ní fi hàn ńlọ́sẹ̀ fi wá bùkátà sí pé kánàbí ọ̀ sọ fún mi pé mo mà tó o bá ń bínú kódà kọ́ ọ má fi hàn ìyàwó aisha wa ni pé bó o ló ti mà bí màá sì mọ̀ ní pé tọ́ba fẹ́ búra ọ sọ pé wàrọ̀ bí ibrahim ò ní pé wàrọ̀ bí muhammed tọ́ba fẹ́ búra tẹ́lẹ̀ nígbà tọ́wọ́ bá bínú nítorí sọ ni pé mo fi ọlọ́run muhammed búra ṣùgbọ́n tọ́ba ti ń bínú nítorí yìí sí ni wàrọ̀ bí ibrahim ìyàwó aisha wa ni pé bẹ́ẹ̀ ni. so anabi muhammed sallallahu alayhi wa sallam anabi ọlọ́run ni o tó ń ti bẹ́ẹ̀ náà ó tún mọ ìwọ ìyàwó ẹ̀ ọmọ ìgbà tí ẹni tó bá sì lè ṣàkíyèsí pé ìgbà tí ìyàwó òun bínú ni kódà kọ́ mọ́ fi hàn sẹ́yìn pé yóò tètè wá ògùn kí sì ni ó bí ìyàwó aisha nójú wípé